ṣé lóòótọ́ ni pé ọkùnrin ti fi mí sílẹ̀. Ah! You betrayed my trust, Yinka. Why? I swear to God, I can explain. Shut up! Ow! Báwo ni ṣe máa ní kí lọ ṣe fọ́sàn ọ̀pọ̀lọpọ̀ láì ṣe máa ṣe? Ṣé fẹ́ pa mí ni? Stop it! bọ̀ tó wà lọ́wọ́ mi, màá jẹ́ pọ̀ wípé ẹ̀pà wà nínú ẹ̀ fún ọ̀ka sí mi lọ́wọ́. Ah! irọ́ ni ká bẹ́ẹ̀ o. ṣé o mọ̀ pé nǹkan tó pa mọ́ ojú ọlọ́run bá ló tó ni. ẹ dúró nígbà tí òun bá ń jẹ ọjà ìwọ tó yẹ kó máa advice ẹ náà ìwọ náà ń jẹ ọjà irú ọmọ wo lẹ máa bí. ọjà jà nìyẹn ọjà nu ọjà. ọjà má jẹ mí náà má jẹ kárí àmì. má bẹ́ẹ̀ ṣe é gan o má tún fún ẹ ní three sixty five o láìpẹ́. mo ti ó lè máa ń test microphone. ó máa ń test ọlọ́run. nǹkan tá a fẹ́ kó ṣe fáwa ni kó mọ́mọ́ yẹn kó tú torí bẹ́ẹ̀ kó gbẹ́nu sí kó la nílàkúlà kó la. káwa máa rẹ́kọ̀dì ẹ̀. ẹ jọ torí ọlọ́run fọlọ́run bá bẹ̀rẹ̀ láti fi sílẹ̀. ìfọ̀npá ẹ̀ ló ń pàjá.